kódà tó ló gbà kódà tó ló lọ àdúgbò lọ́dọ̀ ọlọ́run láti tẹ̀síwájú ní tafsir lẹ́nu àyà tá a ti dákẹ́ lánàá ọlọ́run bá ní متخذ الله من ولد وما كان معه من إله إذا لذاب كل إله ما خلق ولعل بعضهم على بعض سبحان الله سبحان الله عما يكفرون الله بين ويعي ولما اتخذ الله من ولد الله بين ليك تسمع كلمه الله بين agbẹ́ni yìí ló máa ń dìjà láàrin àwọn tá a jẹ́ mùsùlùmí àti àwọn tí wọ́n gbà pé ọmọ ọlọ́run yẹn lẹ́nu ní ààrẹ ìfarahàn. wípé táwọn bá fi lè gbà pé ànábì ẹ̀rín sá kìí sọmọ ọlọ́run kò sí wàhálà mọ̀ sí sábúrẹ́ẹ̀tì gbogbo tí wọ́n dúró lé lẹ́sìn owó ni torí bẹ́ẹ̀ wọn ò ní gbà á àwa náà ò wá ní yíyí sọ orí pé ẹ̀sìn tiwa náà ibi tó dúró lé òun náà ni ó dúró lórí ìlà ìlà ìlà ọ̀nà kò sí ẹnìkan tá a jọ́sìn fún kò sí ẹnìkan tí gba ìjọsìn lọ́wọ́ ẹrú àyàfi Allah wọ́n wá níta ní Allah ọlọ́run bá wá júwe ara rẹ̀ náà Qur'an kó lè hùwà Allahu ahad Allahu lam yalid wa lam yulad. ولم يكن له كفوا أحد بس الله سبحانه وتعالى wọ́n ò bí bẹ́ẹ̀ ni òbí yẹn kò ń tẹ́sí àwa mùsùlùmí dúró lórí yẹn tí èèyàn bá ní mùsùlùmí lóòrùn ṣùgbọ́n òun gbà pọ́ lọ́wọ́ bá bímọ ṣé mùsùlùmí ni báwọn kò jẹ́ mùsùlùmí mọ́. tí èèyàn bá ìsọ̀rọ̀ pé tọ̀ kírísítẹ́nì lòun ṣùgbọ́n òun pàpẹ́ ọlọ́wọ́ bá òbí mọ́ ẹgbẹ́ ṣe kírísítẹ́nì ló kan tó fẹ́ mọ lálàáfíà ara rẹ̀ ni tó tọ́ fún ni kó gbà sàn. pé ibi tán ibi tá a jọ pàdé ibi tá a ti pàdé nìyẹn. àwọn kiri àwọn àwọn kristian gbà pé ọlọ́run ọba àtàwọn òun náà ni àyíká tó jẹ́ ọmọ fún àlọ́. mùsùlùmí ni tó bá fẹ́ àlọ́ òun ni o lámúyẹ̀lì wọ́n lámúyẹ̀lì àti ìmọ̀ta kọ́dọ̀ lọ́ọ̀hún ni wọ́n lájọ́ náà bá wọ́n ní ọmọ òun kò sínú nǹkan tá a fi júwe ọlọ́run kò sínú nǹkan tá a mọ̀ ń pè mọ́ ọlọ́run àmọ́ subhanahu wa ta'ala ló sọ̀rọ̀ tó mọ́ yàm ọlọ́run ní takari sábàá wá sí ayẹyẹ pàtàkì nàbí nìyí wàdàkìlù jùdáàlì náà bá lọ́sọ̀ pé òkè fẹ́ ya lulẹ̀ tọ́lọ̀ fẹ́ ya lulẹ̀ òkè fẹ́ kú dà ilẹ̀ náà fẹ́ fi kí ni ó fẹ́ jìn

kì í kọ́lẹ̀ nígbà kankan wọ̀bìtáyì ilẹ̀mọ̀ amóhùn ìdá àrọ́ọ̀dà ìdá àrọ́ọ̀dà ṣe á àyàkú lànà òkú fàyàkú bọ́lá ọba bá ń fẹ́ nǹkan kan ó bá ń fẹ́ nǹkan kan òní nǹkan kan tí ó sì ti pé yóò kà sọ fún nǹkan lè pé kún máa bẹ nǹkan yóò sì máa bẹ lẹ́yìn ìgbà tó lọ́n bá fi kún tán yóò máa bẹ ọ̀là amóhùn. ما بعد ما بعد كا والنور ما بعد كاف والنور ọlọ́run ọba aláwọ̀ subhanahu wa ta'ala èyí ti pé sufi ló ní àìdí àpé wọ̀lẹ̀ amúrù máa bá iná káàfù wà náà là alùsùnà bá dà káàfù wà náà wípé ìlànà amúrù ìdá àwọn ọ̀bà ṣe á ayakula lawu kún ẹ̀rí pé kún kẹ́límà kan tó fọ́ọ̀mù láti ibi káàf àti nùn tẹ́ ẹ bá sọ pé kun ẹ ti pe káàf ẹ dẹ̀ ti pe nùn lẹ́yìn kún nítorí àwọn bàbá ṣe kún sí nǹkan yẹn ó bẹ̀rẹ̀ sí máa ìdí ìṣòro káàtó ṣùgbọ́n sún sí tẹ̀sán tó wọ̀ ọmọ náà fi ẹ̀ ó sọ pé àlẹ́ amúlù mọ́ báyìí náà káàtó wà lọ ọlọ́run ò báyìí mọ́ báyìí náà kàáfù wọ́n ní ẹbí ìtò ń sọ ní pípọ́ náà ó tó sọ pé fún nǹkan yẹn ti ń bẹ ọlọ́run òṣùwà kó tó pe nọ́ọ̀mù yẹn ọwọ́ gbọ́dọ̀ ti kí káàfù yẹn kàn dùn nǹkan yẹn ti ń bẹ rárá bọ́lá ti sọ pé ìnàmọ̀ amòròhùn ìdá Kí ló fi ṣẹ́rí rán? ọlọ́run ọba ní ètò ìfọ́nà ọba lọ́wọ́ wọn lẹ́yìn lẹ́yìn bẹ́ẹ̀ ni ọba tó ẹbí òṣìṣẹ́ kẹkẹ́ ń bì nígbà tí ọlọ́run bá wọn bá ọmọ ọ̀gá ní àná. Ọlọ́run. وقضي عبادة yóò jà bẹni kọ́nà ọ̀rọ̀ tí èèyàn tó bá àwọn ìṣẹ̀lẹ̀ tó tàn ti kádàrá pé kí ẹni kan Wọ́n fún ara tó bá lọ sọ́jà kò fẹ́ ara. Pẹ̀lú pé wá ṣe sí àwọn tí a láti ṣèbọ̀ ṣe sí bẹ́ẹ̀ lẹ́nu ọba tẹ̀sí rẹ̀ ò pé ímánì tí mo gbà lọ́dọ̀ ànábì yẹn is so strong tẹ́ẹ̀sì yẹn lọ́lọ́wọ́ fún ìtìmí sí níjọ́ tí wọ́n ń fìtì náà nìkan sì yà á jẹ mí nítorí tí mo gbọ́ lọ́wọ́ bàbá tó bá ti ń sin ọlọ́run ba tí mi tó òfẹ́ bá ń ṣẹlẹ̀ sí ọ mọ̀ ó pé ọlọ́run ba ló ó ń jẹ ẹ̀yìn mi lọ́pọ̀lọpọ̀ ìgbà téèyàn bá ẹsẹ̀ wọnú Islam fún ẹ̀jẹ̀ serious yóò wá máa rí àwọn nǹkan tí èyí ṣẹlẹ̀ ìgbà tó wà inú Islam náà wọ́n ti ṣe àmọ́ kò serious bí kò jó bí kọrin bí soge bí gbóbìnrin ìgbà tó wá serious bó sì máa ń lówó lọ bí wọ́n ti ṣe ọmọ lówó lọ́wọ́ mọ̀lẹ́kẹ́ ọ̀kan ẹ̀kẹ́ náà ló wà rò pé mo gbọ́ olódùn wọn gbọdọ̀ kú báyìí kí ló ń jábọ̀ pọ̀lọ̀ ìrún ni wọ́n ń pè yìí tó ń ṣe kádàràdà káàkiri ó bá kéńtì ló bá bẹ̀rẹ̀ ṣe òfin náà nígbà náà kọ̀ wá lówó lọ́ọ́ fi tẹ́lẹ̀ ẹ̀mí rẹ̀ ó wà máa sọ oríṣiríṣi fún àwọn tó tún wá yí kánò wọn níta ah, ẹ̀sìn tó lọ gbà yí gan ìjọba ẹ̀sìn tí ẹ̀ àti bí ìsàmúgbó ṣe máa ń ṣe nígbà tí ò ti jẹ̀sìn náà àti ṣe fàájì fún wa nkálukú ti ṣe nkálukú ti ṣe ọlọ́fẹ́ yọ ọ́ ó wà fi sùúrù fún ọlọ́run sọ fún alẹ́ Muhammad sallam wà àbúdé mu máa fi ọlọ́run wà sọ́bìrì ní ìbàdà tèmi wà ní sùúrù lórí ìjọsìn rẹ̀ ọlọ́run bá ní hàlì sáà nàmùlá ó sàmìjà wọ́n bá ní sẹ̀méjù ìtumọ̀ sẹ̀méjù ni pé ẹnì tí bá ń jẹ́wọ́ kọ̀ọ̀kan náà pẹ̀lú ẹ̀ lápẹ̀rẹ̀ wọ́n jẹ́ fìlà náà wọ́n lọ síbi àpítọ̀ wọ́n wá ní ọmọ táà ń kó jáde yìí ó kọ tiẹ̀ náà fìlà náà ó yà á dà pẹ̀lú yìí lọ́dẹ olóòpọ̀ rẹ̀ ẹni tá a jọ ń jẹ́ okọ̀ kan náà ní sèkì olóòpọ̀ oníjù ọlọ́run ní tó bá ní ìwà nẹ́bí tó bá ní òní ṣe sùúrù àìsánàmùlá òòsẹ̀ níjà tó gbọ́ pẹ́lú mi tó wà ní ìka tó ń jẹ́ àlọ́ ìsẹ́nì kankan tó ń jẹ́ àlọ́ ìtumọ̀ àlọ́ fún pé ẹni tó tó jọ́sìn gbà ẹni tó tó jọ́sìn fún òun lásán ní àlọ́ ọlọ́run wá ń bà nẹ́bí léèrè pé tó bá ní òní ṣe sùúrù àìsánàmùlá òòsẹ̀ níjà ìwọ náà èmi náà sọ fún ọ pé tó bá lè ní ti sùúrù kò sáàlà òkè kan bì kan bí èèyàn bá ń bẹ Sulaiman kẹ pé kó ṣàánú òun tí ò bá ṣàánú yẹn ìyẹn lè wá Sulaiman nínú àbí ẹ̀kọ́ bí èèyàn bá ti ń bẹ lágbájá kan tí ò bá dá yẹn lọ lè wẹ́lò mí lọ ó ṣe rà mí yẹn ṣùgbọ́n bí wọ́n fi àlá òun ọlọ́run gẹ́fẹ́ fún àlejò àdìsá náà mo rán sí ọlọ́mọ ni wọ́n mọ tákàdọ̀ lọ ilé wọ́ládé wọ́n mọ dáná mọ́ omi ìlà kò sẹ́lẹ̀ omi ìlẹ́jì ọmọ tó wá já sí pé wọ́n jọ dá gbogbo ayé yìí ayé yìí ó ń pass message kan tó ronú sí ìka sọ pé ó bá ti ṣẹlẹ̀ ní ẹ̀rọ pé ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ fi fún aládùúgbò àwọn olóṣèlú àwọn kan lọ́jọ́ dá PDP lẹ̀ àwọn kan lọ́jọ́ dá APC lẹ̀ àbí ṣùgbọ́n nígbà tí aáwọ̀ bá ṣẹlẹ̀ láàrin wọn àwọn tẹ́lẹ̀ yìí kó wá sínú PDP yóò wá ya kó yóò kó wọn kúrò bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ àwọn tẹ́lẹ̀ náà kó wá sínú APC yóò ya kó yóò kó wọn kúrò bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé bó ti jẹ́ pé ọlọ́run ló dá ilẹ̀ tó dá sánmà tó bá jẹ́ pé ọ̀tọ̀lẹ́ ọlọ́run míì tó dá òṣùpá tó dá òrùn níjọ́ tí aáwọ̀ bá ṣẹlẹ̀ láàrin wọn eléyìí ó kó sánmà àtìlẹ̀ yóò kó tiẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni làbá àbàkúlò ìlà ìdìbò ọ̀nà kan. ìláwù kọ̀ọ̀kan ó ní òbá kó tó dá yóò kó kú yóò máa lọ pẹ̀lú ẹ̀. tó àyà yìí sọ́ọ̀tù al-mu'minun àyà ninety one ọlọ́run ní wa ma kana ma'ahu min ilah kò sọ́nà ọba mi kò sẹ́lòmíì tí jẹ́ ìlà òun tó yẹ pé òun náà wá ní kápá pé ètò ibù tó bá já sí pé òótọ́ lòkú bá exist kò ní jẹ́ káwa tá a fi òun kó láfẹ̀sì sí rẹ̀ àbẹ́ẹ̀kọ́ yóò kàn ní gbogbo ayé ẹ̀ ẹ̀sìn ní àbí kódà káti ẹ̀ wá sọ pé àwọn kọ̀ọ̀kan ti ẹ̀ wá ń sìn lọ́dọ̀ tí wọ́n mú irú Saudi tí ọ̀tẹ̀ ti ń sìn nǹkan irú Dubai tí ọ̀tẹ̀ ti ń bọ òkú nǹkan ó yẹ kó ní ẹ̀yà wáṣá gbé nígbà tẹ́ ti tò ní ẹ̀ ẹ̀ ní ní àfẹ̀sì rin ẹ̀ ní ní àfẹ̀sì sí gbogbo tó bá fèrè ètò náà bákan náà ṣùgbọ́n kò jẹ́ pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun ló dájú gbogbo nǹkan gbogbo ẹ̀ṣẹ̀ kò bó ṣe wà oníkálukú subhanallah wàlá àlàbà àdúgbò àlàbà àdúgbò ẹ̀rí pé ẹnì kò bá máa ń fa kò bá máa ń fa táwa ẹnìkan nínú àwọn ìlàwọ̀ láti ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́ba ọ̀tọ̀lẹ́ tó dá òkè ọ̀tọ̀lẹ́ tó dá ilẹ̀ ọ̀tọ̀lẹ́ tó dá sánmà ọ̀tọ̀lẹ́ tó dá omi ọ̀tọ̀lẹ́ tó dá iná oníkálukú bá lọ pẹ̀lú nǹkan tó dá ọlọ́run bá ní tó bá fi rí bẹ́ẹ̀ ni dàda àbàkù òjìlá ìgbìmọ̀ ọlákọ́ wàlàálà báàbù ìmọ̀ àlàbà àwọn kò bá sì tó máa jẹ gàba lórí apákan. ìṣùgbọ́n pátá àná subahana lọ nínú ọlọ́run àmọ́ ẹ̀sìn gbogbo ẹjọ́ sọ pé ọlọ́run bá bímọ tó padà sílẹ̀ nù ọlọ́run bá mọ́kàn gá kúrò níbi irúgbò káàtà tá a mọ́ ní èdè ọmọ fún un nínú àkídà tí mo fi ọmọ tuntun náà ni pé ọlọ́run bá òbí mọ́ o torí pé ọlọ́run bá òbí mọ́ ẹ lẹ́nìkan òsì bí Allah subhanahu wa ta'ala áyà yìí náà ara áyà mi tó fi mọ̀ pé níjọ́ táwọn tí òkú ṣe mùsùlùmí tí wọ́n bá ń sọdọ́ àwọn ò bá wọn àdẹ̀mú wọn lọ́ta lókùgbà táwọn àgbọ̀dọ̀ gbáyé ṣùgbọ́n tó bá di bí ẹ̀sìn kò láwà tó bá di bí ẹ̀sìn kò papọ̀ Allahu alladhi la ta'khudhuhu sinatun wala nawm ọba tí òǹgbẹ kò kú ta débi yóò sùn á ń bọ̀ ṣùgbọ́n sí epo kú ó yàtọ̀ sí ọba tó kú síwájú ìjọ kẹta ìròyìn yàtọ̀ ìròyìn tí òun ni pé ọba wọn ó kú lẹ́yìn ìgbà tó wá kú ó wá jí dìde níjọ́ kẹta alimami tó pẹ́ yìí ó wá challenge àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń sin anabi ayisa alẹ́kọ̀ọ́ ó ní àbádò sí ibi ìlànà tó á lọ àbádò sí ìlànà tó á lọ ó ní ẹ̀yin tẹ̀ ń ṣe àgbọ̀fí tẹ̀ ń ṣe nìbáyà ìlànà sùnánù a ní béèrè tá a fẹ́ bí i. àròbádùn lọ sí ìlànà sùnánù lórí ìjàwá bá a lẹ́yìn mẹ́rin wà á a sì ń fẹ́ pé ẹni tó bá gbọ́n nínú ẹni tó gbọ́n nínú tó gbọ́n lẹ́yìn ẹni tó fún wa lẹ́sìn torí làákà ìtiwa kò gba dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ kò dẹ̀ gba lọ́sẹ̀. àwòbáàdò ìmọ̀ sí ẹ̀yin tẹ̀ sí mẹ́sáyà lànà ṣùhálù anídìrí tàfẹ́ bímúlẹ̀ rí. نريد جوابها ممن وعاوا نريد جوابها ممن وعاوا ẹni tó bá dẹ̀ smart tó gbọ́nú tó gbọ́n lẹ́yìn láti kó fún wa lé sí torí pé tó bá sọ̀rọ̀ á fèsì lé tó bá béèrè béèrè á tó béèrè béèrè. Ìmáàmù Ibn Qayyim ó kọ orin yẹn bí ẹsẹ̀ mélòó kẹ́ni ó fi bí wọ́n léèrè jùlọ nígbà tẹ́ sọ fọ́lọ́ ọba fún lásìkò tó fi kú yẹn ta ló rà dé sàyé ọjọ́ mẹ́ta tó fi kú yẹn kó tó jí padà yẹn àdúrà táwọn èèyàn ń ṣe ta nígbà àwọn ogun ló pa ìtẹ́ bá àgírí fáwọn tó dá àwọn ni wọ́n péjọ tí wọ́n pa tí wọ́n kàn má gbélé bù tó túmọ̀ sí pé ó dá nípa rẹ̀ ọ̀ká nàám because báwo ni agbára tí wọ́n tó ṣe wá bo tiẹ̀ mọ́lẹ̀ tó fi wá rí mú tó fi wá mú tó dé ládé ẹ̀gún tó kàn má gbélé bù òun ló sì dá wọn ó dá nípa rẹ̀ ọ̀ká nìyí ǹjẹ́ aláwù tẹ́lẹ̀ àti nígbà fún aláwù tá à ń jọ́sìn fún ǹjẹ́ ó dá nǹkan kan sí paròkà. Naam, àwùbáàdù ìmọ̀síìsì ẹ̀yìn tẹ̀ sí ìsáyà lànà sọ àánú ibùdó kọ́ yìí mo ní pé a níbi ìdáfẹ́ bí léèrè lórí ibi jawab ha à ń fẹ́ èsì rẹ̀ ní mẹ́ni wàhán ẹni tó bá gbọ́ yé dáadáa lórí ni fúnfún wa lè fi. àwọn òfẹ́ nìkan tí ó jẹ́ pé kó o mọ̀ rò pé báwa bíwọ ti rí làwa rí àìwú rẹ̀ lọ́tọ̀. lórí ìlú jawaba àmì mẹ́lẹ̀ wà á. àwọn àdúrà táwọn èèyàn ń ṣe látijọ́ kìnínní tó ti kú kó tó wá jíjẹ ta ló ń gbàdúrà o. oòrùn tó ń yan ní sẹ́mọ̀ ta ló ń pàṣẹ kó tó fi yọ. kò sọ́ba mi kankan pẹ̀lú ọlọ́run irọ́ bẹ́ẹ̀. ولما تقول لك أفعل بجدك سبحان الله يا عما يصفون مما ولو كل جوان ومشيو دارنا ìròyìn bọ́lá ọba bímọ ìròyìn àbùkù ni bẹ́ẹ̀ ni ìròyìn àbùkù ni lọ́dọ̀ ọlọ́run ọba dẹ́dà ọmọ ẹ̀dẹ́ èèyàn òun ni máa ń fẹ́ bímọ torí ẹlẹ́sìn àwọn ànábì ọlọ́run tí wọ́n máa ń jẹ̀rán ọlọ́run bò kò káàtà sí ẹ lọ́wọ́ ànábì Zakariya ẹ Ibrahim Zakariya ni yẹrí sunu wọ̀nyẹ́rì sunu ni ahàlì yàtì torí pé ẹni tí ó kàn ẹni tí ó kàn yẹn ni kò sẹ́ni tí máa wáyé tí ì ṣe láàrọ̀ nílẹ̀ kò sẹ́ni tí máa fẹ́ gbáyé tí òkè lẹ́nìkan tí ó jàrò nípa torí pé a ti lọ pé tán bá pẹ́ náà á kù bẹ́ẹ̀ ni ọlọ́run kò níbi ẹ̀kọ́ tí lọ. عالم الغيب والشهادة فتعالى عما يشركون يشركون عالم الغيب gbogbo tó pamọ́ pátápátá kò sí kẹta tó pamọ́ fún ọ̀la áìlì ní bẹ́ẹ̀ afọ àwòràwọ̀ irọ́ ló ń pa afọ àwòràwọ̀ irọ́ lẹ̀ ń pa ẹ̀ níbẹ̀ má dé gbàgbọ́ rẹ̀ síbẹ̀ wọ̀ má fi bá ọlọ́wọ́ bá lò pé àwọn èèyàn kan ń bẹ tán mọ nǹkan téèyàn ò mọ̀ ọba dẹ́dà nìkan ìmọ̀ tá à ń pè ní ìmọ̀ kọ̀kọ̀ ara tí mú ẹ̀sìn dúró lọ́dún ìyẹn nìyẹn tó o bá ti já sí wípé bí ìtẹ̀tẹ̀ bá sún báyìí ó lọ ilé oníyẹ̀ wò bó o fẹ́ dáwọ́ ní ìtẹ̀tẹ̀ báyìí ó lọ ilé oníyẹ̀ wò bó o bá rẹ̀ sọ fún ìsìláàmù rẹ̀ bàjẹ́ torí kò jíṣẹ́ sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tó bá lọ ilé oníyẹ̀ wò kódà kó sọ pé mo kàn fẹ́ fi tẹ́sì bóyá àfa ẹ̀ ríran àbí òríran بني صلى الله عليه وسلم لم تقبل منه صلاة أربعين يوما ìwọ ogójì ọjọ́ wà nígbà lọ́wọ́ gbówó kan lọ tó bá jásí pé ìwọ tó lọ wọn ò bá ní gba ìwọ ogójì ọjọ́ lọ́wọ́ rẹ tó sì gbọ́dọ̀ sí ọyá dáhùn léèrè ẹni jẹ́ mo fẹ́ bi ọ́ léèrè ẹni tó wá jókòó tẹ̀ wá lọ bá gẹ́gẹ́ ńkọ́ ẹni tẹ́ ẹ jókòó tẹ́ ẹ lọ bá ìgbẹ̀jẹ̀ ọkọ kí ni ó jẹ́ dájọ́ ọ̀run tiẹ̀ ọwọ́ akáàkiri anabi sọlọ lọ́wọ́ asọ́nà nínú ẹgbà ọ̀rọ̀ mi anabi ní gbogbo ẹni tí wọ́n bá anabi ní láìsàn mí nà kì í sára wa ẹni tí bá ń wòrà wò àbẹ̀ tí wọ́n wò fún ẹni tí wọ́n wo sẹ́ àbẹ̀ tí wọ́n wò fún anabi ní kété kí ní sára wa torí pé ní tí wọ́n ń kílèmù yẹn ìmọ̀ ọ̀pọ̀ ni ọlọ́run bó sì sílẹ̀ fẹ́ nìkan kan mẹ́bọ̀ ọlọ́wọ́ bá wa kò fi ilẹ̀ fẹ́ nìkẹta ìsóbìnrin ìsọkùnrin tí bá ń lọ ní oníyẹ̀mí wò ìsìláàmù rẹ̀ ó ti yẹ̀ gbogbo ẹni ó bá jókòó tó ń tẹ wá wò ó ẹ wá wò ó ẹ wá wòrà wò ni ẹ wá wo bí ó ṣe lọ ni ẹ wá wo gbogbo ẹ pátápátá ẹ rọ ni áàlì mi lọ gbẹ̀yìn ara ó kọ ọlọ́wọ́n ba ara àròyìn ọlọ́wọ́n ba ni pé áàlì mi lọ gbẹ̀yìn. ọba tó jẹ́ pé òun nìkan ló nímọ̀ ọ̀kọ̀ọ̀kan wá ṣàhàdà àti tó pamọ́ gbogbo ẹni tẹ́ bá rí pátápátá tó bá claim the knowledge of all things ìmọ̀ nǹkan tá a lè fojú ẹ yàgò ẹ ẹ wá gba kan a ṣe báyìí fún yín ẹ ṣe báyìí ẹ má báyà ṣe bẹ́ẹ̀ ẹ má gba nǹkan kan lọ́wọ́ orú àwọn gbogbo àdúrà káàfáà náà ṣàdúrà rẹ lò wá sọ ẹni tọ́nà wọn bá dá pé òun ọ̀tọ̀ lẹ́nu tó lò wá sọ fún ọ kó o dẹ̀ ìdí ẹ̀ múlẹ̀ bọ́sì wo kúrò náà ni wọ́n wò débi wípé a wọ́n fẹ́ gba ògbó rẹ̀ lọ́wọ́ rẹ̀ ni wọ́n tẹ̀sí sí gbogbo nǹkan yìí gbogbo tí òun ta tí ó jẹ́ kó tí òun lé ọlẹ́rẹ́ tí ò dáa lè rí wọn làwọn wọ̀nyí gbogbo àwọn ọ̀rọ̀ tí ò ní jẹ́ kó nísìnyí làwọn wọ̀nyí àwọn ọ̀rọ̀ tí ó ti léèyàn nílé ẹbí mọ́ lọ family house o à ó lè jẹ́ èèyàn olóògbé èèyàn ni ìtọ́pọ̀lọpọ̀ ẹ̀lú míì tọ́jọ́ tó fi sápò òbí kí wọ́n ti bí mi ìwọ́ dẹbí o ó sì ń ran kàlí jẹ́nà ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi ìmọ̀ kọ̀kọ̀ tí wọ́n fi dá sí gbèsè ayé wa ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi ìmọ̀ kọ̀kọ̀ tí wọ́n fi dá sínú ẹbí wa kò ń ṣe díẹ̀ ẹ̀kọ́ wa tó lè máa ẹ̀jẹ̀ á padà síbi bá ànábì fi wá sí i àdúrà ní kónkálukú máa ń ṣe kò sí bá a ti wáyé bá a ti ń lọ́ta àmọ́ mọ́jẹ̀ ń wúrí rẹ̀ sí ọ àwọn ìyáálé ìyá rẹ àwọn orogún ìyá rẹ àwọn àbúrò bàbá rẹ àwọn ọ̀bọ́kùnrin ìwọ nìkan ti lọ́kùnrin bàbá rẹ nìkan lọ́bọ́kùnrin wọ́n wá dárí àjò ayé rẹ̀ ó dààmú látàrí ìmọ̀ kọ̀ọ̀kan tí ò ní ìtumọ̀ wọ́n náà gbé sẹ́mi ó di sẹ́mi tó bá ti rí ìyáálé wọ́n dé ẹ mọ̀ wọlé màá yóò máa ṣojú ayé ó sì mọ̀ pé lọ́dọ̀ òun ṣe yẹn ó ti mú wọn lájẹ àṣetán ti pínkì wọn nílẹ̀ yìí áálímù lọ́gọ́ yìí ọlọ́run ọba nìkan ni ìmọ̀ kọ̀ọ̀kọ̀ kò fẹ́ nìkan kan tó ní gbogbo wọn tó bá lóbi àbò lẹ́gbọ̀n obìnrin àbò oníyàwó tí ń tọ́jú lé káàkiri ẹ mú ẹ dá wọn jókòó ẹ dá wọn lẹ́kọ̀ọ́. áálímù lọ́gọ́ yìí wọ́n ṣe àhàdà ní ká mọ tó pamọ́ àti tó hàn gbẹgbẹgbẹ ọlọ́run bá nìkan ní gbogbo ẹ̀yìn. Fata'ala amma yushrikun gbogbo ẹ̀bọ táwọn èèyàn mú pẹ̀lú ọlọ́run bá yìí ọlọ́run bá tayọ bẹ́ẹ̀. Ikhwatul iman ẹ má bá wọn rìn nílànà ẹ̀bọ lórí pé tí nǹkan yín bá sọnù wọ́n ní àfa àfa ẹ má bínú o. Dúkìá yín tó sọnù gbogbo nǹkan láti wà. Gbogbo nǹkan láti wà ìwọ sọ fún ọ pé sọ mùsùlùmí lè ní o kọ́dà ọlọ́run ọ̀rọ̀ ṣá afá èyí ti gbà fọ́nà òun mo ti gbà pèmí ẹ má tètè rí pèmí ẹ má wà ẹ má lọ ilé ẹlẹ́bọ̀. gbogbo kan sáré máa sọ fún ọ pé nǹkan ń fi ọ́ ọ wá fi wá lóògùn sí kínní tẹ á lóògùn sí tí ò wá lọ ẹ̀ẹ̀kan nílẹ̀ gbọ́njọ àfáà ọ̀pá ní kínní yìí ọ̀pá ní ọgbọ́n tẹ̀sí sí i torí pé wọn yẹn ṣàdédé sọ bẹ́ẹ̀ wọ́n rìn ìrìnkùnrin ni gbogbo ibi táwọn wọn dé ọwọ́ agbẹ́ni wọ́n pè é ibi táwọn dé níbo lẹ̀ ń lọ níbo lẹ̀ ń lọ kí lẹ́yìn wá káàkiri. ẹ̀yin rò pé kankan lè ní kádàrá náà bá padà lè sẹ́gbọ́n lè sí òògùn bá a ti wáyé páàrí láàárín abá lọ́dọ̀ àwọn Yorùbá lè sẹ́gbọ́n lè sí òògùn bá a ti wáyé páàrí láàárín ìtumọ̀ rẹ̀ ni pé ò bá fẹ́ bọ́ jolúwàwó lọ ò bá fẹ́ bọ́ jápinà lọ kó o sòògùn jẹ̀jẹ̀ jí lọ kádàrá rẹ̀ ni ó jẹ́ tiẹ̀. àwọn àgbàlagbà wọ́n tún sọ ní wákà wà ní ogún ọgbọ́n ẹgbẹ̀rún èdè lẹ́yìn lẹ́yìn ní ọ̀kadà rárá. lẹ́yìn lẹ́yìn tọ́. Ogún ọgbọ́n ẹgbẹ̀rún èsè lẹ́yìn lẹ́yìn tọ́ kádàrá lẹ́yìn lẹ́yìn tọ́ kádàrá. Kádàrá ti ṣáájú. Gbogbo eré tó ń sáyẹn tó ń kókó smart ọgbọ́n gbogbo ète tó ń dá yẹn pátápátá kò sí kankan bẹ̀ tó lè àfúnmáṣe kádàrá tó lọ kàn. má jẹ́ kẹ́nìkan kan ó tì ọ́ tí kò tì má jẹ́ wọn ó ríran rẹ̀ yà fún ọ gbogbo ìríran tí ó ba ìmánì rẹ̀ jẹ́ yà fún ọ. ayé fẹ́ gbogbo rẹ̀ lọ́wọ́ rẹ̀ ọmọ ológun ni ọ gbogbo tí wọ́n kọ́ sí ọ létí orí tán kọ́ sí ọ létí gbogbo tẹ gbogbo ẹni ọkọ̀ ọ̀rọ̀ ọkọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ gbogbo ẹni kó o tẹ kó o bẹ́ẹ̀ kó dákun àwọn ẹlòmíì wọ́n kọ̀yìn ìyá rẹ̀ wọ́n kọ̀yìn rẹ̀ ìyá tó yẹ kó náà bẹ̀ pé kó ṣàdúrà fún ọ o ti fẹ́ jáde kódà kó kúrẹ́ àyà lọ́mì mo ti ń jáde lọ́lé mi ẹ̀dá ẹ̀ ṣàdúrà fún mi tó lọ. àmọ́ ọ̀gá jẹ̀ ọ̀yà wálé mọ́ ọlọ́run bá ní kó rọ́bì ìmọ̀ọ́nù ìyá ní máa yọ̀ àdó. ọlọ́run ìwà nábì ẹ̀wọ́n bàbá tẹ́ bá ti rí kó nínú alukur'an ẹ̀rí nìyẹn ni wípé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ànábì sẹ́ni gbogbo àwọn eléyìí tó wà ní social media tó ń sọ kẹtẹkẹtẹ tí wọ́n lẹ́kọ̀ọ́ tí wọ́n nímọ̀ ibi bó bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ àwùjọ wa yìí ó bàjẹ́ kò sí pé kéèyàn ṣe research táwọn òyìnbó tí wọ́n fi yàtọ̀ sáwà ní àwọn ṣe research kan tó ń gbé nǹkan jáde ìṣòro ẹ̀wọ̀n ń pè é tó bá kí alukur'an lọ ọgọ́rùn ayé ló fi nínú alukur'an tí wọ́n pe kúl ìtumọ̀ kúl command sentence ni ẹ̀sẹ̀ sọ wípé pé tí wọ́n bá sọ fún yàn pé kó sọ wípé tó fi hàn pé tí ń sọ yẹn pé ọ̀rọ̀ ara rẹ̀ sí ọ̀rọ̀ ara rẹ̀ sọ. it means there is a supreme being tó ń sọ fún pé kó máa wí nǹkan tí ń wí yẹn nínú tó point out wípé alukur'an it is an inspiration from Allah subhanahu wa ta'ala ìmísí látọ̀dọ̀ ọlọ́run sọ́dọ̀ sẹ́nà Muhammad sọ́dọ̀ mọ́hùn àlùyọ̀dọ́là kí ni wọ́n kú sọ wípé àfẹ́ nìyẹn tí wọ́n pa anábì lásán sọ wípé kúl yá ayú àròsùn ìwé òjíṣẹ́ tààrà rabbi ìrorúwa mi ìmọ̀ nùrìyàní kí àwòdá yìí ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀ bọ̀ yìí ní tó o ṣe ládéhùn à mo fẹ́ kó o fi hàn mí torí pé ọlọ́run ṣàdéhùn yà fún wọn wípé tán bá pọ̀ tí wọn ò bá gbà òun ọlọ́run ó jẹ wọn níyà ọlọ́run bá dẹ̀ fi hàn àlẹ́ Muhammad sọ̀tàlá ìyá tọ́lọ̀ ń tọ́ mi sọ̀rọ̀ yẹn ọlọ́run fi hàn àlẹ́ Muhammad ojú àlẹ́ tó bìkọ́ nígbà tí wọ́n jagun bá dé gbogbo àwọn tí wọ́n lẹ́nu wípé inú àwọn kékeré tí wọ́n nípọ̀ lẹ́ẹ̀kan tí wọ́n ń tapò ìdí sẹ́lẹ̀ Muhammad sallallahu alaihi wasallam gbogbo wọn pátá wọ́n mú wọn balẹ̀ wọ́n mú wọn balẹ̀ lójú gbogbo dàrú ìdí sẹ́lẹ̀ Muhammad sallallahu alaihi wasallam nígbà tí wọ́n kó wọn sínú alikọ́lì kòtò gidi wo kẹ́tọ́ ti wà níbi ibi jẹ́ ti jagun bá ti tẹ́tẹ́lẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ wọn síbẹ̀ ànábì wá dúró létí sàárè wọn ànábì wá ń pè wọn lóko wọn ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan ànábì wọn bí wọn lè rí àhàlì wọjẹ tó mọ wà ẹdẹ ọmọọrọ tó fún àkọ àwọn olùsàtẹ ìsìn àwọn tẹ ń jọ́sìn fún àdéhùn tí wọn ṣe fún nípa àwọn máa ràn yín ṣe iṣẹ́ bá lódodo ànábì nípa ẹni wọjẹ tó mọ wà ẹdẹ ọmọọrọ bí àkọ orí pé àdéhùn tó bá tèmi ṣe fún ìlú bá lódodo nígbà àlẹ́gbẹ́ Muhammad sọ̀rọ̀ nígbà tí ilẹ̀ ń fún àlẹ́bí níbi tá a ti mọ̀ pé àdéhùn tọ́lọ̀ ń ṣe fún àlẹ́gbẹ́ Muhammad sọ̀rọ̀ ọlọ́ni a àti ibùsọ̀ mọ́ àǹtẹ̀lẹ̀ fún mi jẹ́ àlẹ́ kan fẹ́ẹ̀sì òun rò pé wà lẹ́jẹ̀ náà wọlé máa ya àti fún nígbà lẹ́bí ilẹ̀ ọ̀lẹ́ omi kọ́bìlì àwọn tó lọ wájú yín tó ju wọn kàn irú tí wọ́n rí ní wàhálà ní kìtìnà òfin ìjọdọ̀ tí mọ̀ sáfẹ́ olùbàbà àfi ìlera kàn wọ́n wàzọ̀rọ̀ ajẹ́ kí wọ́n mọ̀ rora wàzúlù sí mi bẹ́ẹ̀ àmì ilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ hàtà yaqula rasul walladina amanu ma'a tí tó jìtẹ́ tá a ránṣẹ́ tó ń sọ àtàwọn tó tẹ̀lé mata nasrullah àránṣẹ́ tí wọ́n náà bá ṣàdéhùn gbẹgbẹ́ àwọn àránṣẹ́ yẹn ó dé ọlọ́ba ní alá tó báyìí àti àdéhùn tọ́lọ̀ ń ṣe fànàbí àdéhùn àdẹ́sọ̀. wọ́n ní wọ́lá náà ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ààrẹ mi lọ́wọ́ ààrẹ mi lọ́wọ́ ọlọ́sàdé lọ́sùn fún alẹ́kùn àkàlẹ̀ sọ́lá nígbà tó ti gbogbo bá jù tí wọ́n mú àwọn ìkan ìkan ìkan nínú àwọn kìkìrì tí wọ́n mú wọn balẹ̀ ànábi dúró ti sáré wọn hali wọ́n jẹ́ tó mọ́ wàhádà mọ́ wàhádà kò mọ́ rọ́pò فإني وجدت ما وعد لربي حقا Ànábì ni èmi ń tèmi àdéhùn tọ́lọ̀ ọba ṣe fún mi. Mo bá a lójijì olóhùn náà mi kò lè rí àwọn ọ̀gbìn. Ẹ̀yin náà ń kọ́. Àfọwọ́ ọmọ mi ọ̀ka tọ́ ní yá ọ̀rọ̀ fún lọ́la. Àtúkálí mu. Àjìṣá dàrúkọ mi jẹ́jì fún. Ìrí ń fi ọlọ́run. Ó wà á máa bá sọ̀rọ̀ àwọn ará kan tí wọ́n ti dòkú tí wọ́n ti di òkú gbèdé. Ànábì ni wọ́n jọ́jú bẹ́ẹ̀ ń ṣe ń jọ lọ. لكنهم لا يجيبون وبلغ اسمه صلى الله عليه وسلم أنا نقول يا نبي صويبين ربي إما نريني ما العدو أه ah, àdéhùn tó ṣe fáwọn wọ̀nyí tó jẹun yà jẹ́rì ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ táwọn àlùmọ̀ bá pe àwọn àlẹ́bí wọn lẹ́nu ó máa ń sọ bẹ́ẹ̀ ó ń bẹnu àwọn àdéhùn ọ̀tẹ̀ pé òun wà mọ̀mọ́ pàlẹ́bí wọn fitọ́ ebí òun ti ẹ̀ ń ti ìyá náà bá rẹ̀ òun fi àlè mọ́ wa ó yá jẹ́ kí àwọn ọmọ bọ̀ báyìí báyìí torí pé wọn ò mọ bọ́lá ṣètò ọlọ́run bá fi kọjá ọba dé ìrìn ẹbí à bẹ́ẹ̀ náà sì ni ẹni tí bá ń fi ọlọ́run ìyẹn bí ààrẹ tí èèyàn bá ń fi ọlọ́run mọ́ di ààrẹ ẹni tí ń ka àlùkò ààrẹ ẹni tí ń kírun torí ní pàtàkì jùlọ ẹni tó bá dúró déédéé níbi ẹ̀sìn ẹ̀ rẹ lọ́dọ̀ rẹ̀ kódà tó bá fi hàn á ń dú ẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tòró ń lè kó ń fi ọ tóun ò bá mọ̀ kó ń fi ọ tó wá hàndù jákujáku á bá ẹ wí ẹ̀rí ní àdéjọ kúrò bá sọ wípé nìyà. ìyẹn tó bá gbógun ti ọ̀rẹ́ ẹ̀ fakọ̀dé àbámtuhu bìlà àwọn mo yọ̀ǹda ogun láàrin ilé àti ẹ̀. ìwọ àtọ́nà lẹ́jọ́ jagun lẹ́yìn àgà yẹ̀sùmù nàhàrí ẹni tó bẹ́ẹ̀ fàjà yìí àwẹ̀ rẹ̀ lọ́sàn rẹ̀ àwẹ̀ ni wọ́n fi gbà fún Allah yakumu lẹ́yìn òru rẹ̀ ni bẹ́ẹ̀ ni ìlànìyàn bú sọmọ làkejì sọmọ pé kì í sàbòsí kí ìlànìyàn bú sọmọ làkejì sọmọ pé wọn ò lè mọ yẹn ara ń téèyàn fi máa ń fi ọlọ́wọ́ bá ní kọ̀rọ̀ téèyàn fi máa ń nírà sí níwájú ọlọ́wọ́ bá ní òní kó má ní àníyàn bú sáwọn èèyàn òun ni kó já sí pé dáadáa lòún fẹ́ fáwọn èèyàn kódà kó má àdúgbò ẹ̀ àníyàn yẹn lọ́dọ̀ ọlọ́wọ́ bá nìkan ní mọ́mọ́ yẹn kò sí ó kéré ní ọmọ ẹ̀dínyàn tí wọ́n gbà pé lágbájá láníyàn dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí tún bẹ lẹ́mìí wọn ni pé kò sẹ́ni kankan tó lẹ́mìí dáadáa sáwọn. torí ẹ̀ tó bá rẹ̀ ti ń sin ọlọ́run ní sùúrù bíi àlámọ̀ mi. làálàó mo jáàbù dáwà làálàó ó lè jẹ́ pé tó bá sọ fọ́nà wípé àwọn kan ọlọ́run bá júwe àwọn kan wípé wọ́n bọ́rọ̀ wọn débi lẹ́bù kan níwájú òun ọlọ́run ọlọ́run wàlà ń sa àlàní làókùtì tó bá béèrè ẹni tí ò máa fún tó bá bẹ náà lórí ọ tó bá bẹ náà lé ọ lórí àdúrà rẹ ó gbà lé lórí ẹni tí bá ń sin ọlọ́run mọ́ bá lè ẹni àwọn àwọn ànábì ọlọ́run kọjá bẹ́ẹ̀ ó sì ń bẹ́nu àwọn jẹ́ pé àwọn ànábì ọ̀rẹ́ wọn nínú ẹni ànábì ọ̀rẹ́ sọ́nà ọlọ́run wa ní sọ́nà táwọn ti bá náà fún pé àdúrà rẹ̀ jẹ́ ó máa gbà sáájú ìgbà àbíwọ̀pọ̀. Sàádù ibn Abi Waqqas. mọ́tẹ́lù kan ló wà tánàbí ń ṣàdúrà ọlọ́run èrè ọlọ́run mọ gbàdúrà fáàbù èrè ọlọ́run mọ gbàdúrà fáàbù láti jọ́nà tánàbí ti ṣàdúrà yẹn kò ṣàdúrà kẹ́kẹ́ àtúntò gbá. nínú téèyàn fi máa ń súnmọ́ lọ́rùn oníkéèyàn pọ̀ nínú fílà gbogbo wàhálà ayé rẹ̀ rédè rèdè tó fẹ́ wọnú ayé rẹ sọ fọlọ́n kó bọ̀ gbọ̀dá nù wá dúró déédéé má jẹ́ kẹ́mi rẹ ó mì lọ́dún ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá mọ̀ ẹ́ dúró táìmù ló máa péèjì gbogbo tí ń ṣe ọ́ lè ní tí ò tẹ ọlọ́run ó padà fi kì ní tí o bá dúró déédéé rẹ. ọlọ́ọ̀bá kàtà sí al-istiqama lọ́dọ̀ gbogbo ẹ̀dí àwọn ànábì ọlọ́run torí pé wọ́n dúró déédéé tó bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run fáwọn èèyàn ọlọ́run bá máa ń gbà kíákíá ànábì Muhammad sallallahu alaihi wasallam. nígbà tí sóra tabbat yada abi lahabi wa tabba tó sọ̀kalẹ̀ abu lahabi ó bínú tán ṣáájú ìgbà yẹn ọmọ rẹ̀ ọkùnrin méjì ló ti fẹ́ ọmọ obìnrin ànábì méjì ó wá pe àwọn ọmọ rẹ̀ utba àti ìdébà rafi wa rafikuma rafi rafikuma tí lárúbá bá sọ báwọn ìtumọ̀ rẹ̀ ní pé sọ orí orí tèmi àti orí ẹ̀yin méjèèjì àmọ́ wò kán lẹ̀lẹ̀ báyìí tẹ́ ẹ bá pọ̀ tẹ́ ẹ bá pẹ́kẹ́ tó kọ ọmọ Muhammadu ọ̀kátìwá wọlé jẹ́ ó sì pe ìyàwó rẹ̀ tó jọba nípa ọmọkùnrin àṣẹlá tó ọ̀rọ̀ tó ń bẹ láàrin bàbá rẹ àti bàbá mi ibi tó dé dúró báyìí ni wípé bàbá rẹ ní nínú orí tèmi àbórí ti òun bàbá mi sọ bẹ́ẹ̀ pé ìkan wà lẹ́ẹ̀lẹ́ báyìí táwọn ọ̀hún òun wàá fẹ́ wàhálà kẹ́rù rẹ mọ́ ọ lọ́ọ̀dọ̀ bàbá rẹ ọ̀kan ṣe báwọn èkejì ó wá sọ ìjókòó ànábì yìí lásìkò tánẹ́bí wà láàrin àwọn sàádà ó wá fàyàwó rẹ̀ tó jọba àlẹ́bí ó wá wá lójú gbogbo àwọn èèyàn kò sẹ́ni tí mẹ́rin máa ń dùn mọ́ ọmọ rẹ̀ kọ́kọ́ o kò sẹ́ni tí máa ń dùn mọ́ pé ká fi sinmi lọ bí ọkọ kó tún wá padà wálé ìtìjú ló jẹ́ fáwọn tán lọ ọmọbìnrin òun wá fẹ́ kọ́ ọmọ àlẹ́bí wá wá aláàrú yóò ṣe náà lójú gbogbo àwọn èèyàn يا محمد ànábì láìpẹ́ sọlọmọ àṣọ á ànábì wípé eléyìí ìwà bàbá rẹ̀ ló mú ànábì ní aláhùnmọ sẹlẹtà àlẹ ìkẹlẹbà mẹtùlá Ọlọ́run bá mi dẹ ajá kan sínú àwọn ajá mi tó mọ̀ pé ìgbà tó wọ́n ṣàkóyí gbá bú ara àlẹ́bí bàbá rẹ̀ gángan ara àlẹ́bí kí bàbá rẹ̀ ló sì ràn òun torí pé Ọlọ́run ti sọ wípé tábàtì yàdá àbí láàbì wàtà máa àbùnà àní ò mọ́nù wà máa kàṣàbà àwọn afáàní wà máa kàṣàbà tó ń tọ́mọ́ àti ń tọ́ fọwọ́ sí àti ń tọ́ fara sí kẹ́sìbù ìsáàlì mílíọ̀nù wọ́lá bèrè iṣẹ́ tí èèyàn pé ara rẹ̀ lọ́mọ èèyàn wà torí wípé kó tó dọmọ àfara ṣiṣẹ́ ni sílẹ̀ àwọn tó bá níyàwó lé ló mọ̀ pé kó tó dọmọ àfara ṣiṣẹ́ ni ọlọ́run wá ní pé wà mọ̀ kásábà àti ṣẹ́ pé máàlùú ọwọ́lẹ̀ àfi ṣiṣẹ́ rówó àbí ọwọ́ làáfi ṣiṣẹ́ títí jẹ́ dúkìá ṣùgbọ́n wà mọ́ kàsábà ara ni ìtẹ̀yàn fara ṣe wọ́n ní ọmọ náà náà gbà lérò àṣẹjọ́ tó náà ti ń bínú sí àbúláàbí ló ti gbé sépè tó o kódà bóyá wọ́n gbẹ tó ń gbọ́ mi àwọn

àwọn ànẹ́bí ọ̀rọ̀ ọlọ́run padà fi hàn ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ìyà tó fẹ́ fi jẹ àwọn kèké yìí ànẹ́bí wa ni rọ́bì rọ́bì fàlà taj'alni fil qawmi zalimin rọ́bì ìrẹ́lúwà mi látẹ̀jẹ̀ àlẹ́ ìfìlẹ̀ kọ́wé dọ̀lẹ̀ àwọn ìjọ alábòsí ìyà tó o bá fi ń jẹ wọ́n yìí lọ́jọ́ dọ́dọ̀ mi ẹ̀sìn rọ́bì owó ọ̀pọ̀ ní alukóra rọ́bì lẹ́jìnì wà áhálí mímọ ya àmọ̀lẹ́ ọlọ́run ní tí wọ́n ń ṣe yìí nígbàkigbà tí ya rẹ̀ bá ń bọ̀ ah, mọ́jọ kan mi mọ́jọ kan mọ́ mi o torí ẹ̀ láàyè fi dákẹ́ èyí tí wọ́n lọ aláyọ̀ni sọ fún wọn àmì dákẹ́ lórí ọ̀rọ̀ àdúgbò àmì dákẹ́ lórí ìdádàlá dákẹ́ fẹ́ náà àdúgbò tẹ́fẹ́ kó wọn lórí àmì lórí ẹ̀ oríṣi ọlọ́mọ sọ pé wá tako fitna láti fi bánà lẹ́bí náà dọ́là mi ní nǹkan mọ̀kàn ẹ páyà fìtínà kan ẹ dóònà fìtínà kẹ́ tó yẹ pé tíyà rẹ̀ bá ń bọ̀ kò ní mọ lórí àwọn alábòsí tí wọ́n dá fìtínà yẹn ẹni tí ò rà yóò fà ọlọ́run bá sì lọ ń bá àwọn èèyàn lò bẹ́ẹ̀ nàám wọn ní kan náà àwọn alẹ́bí ọlọ́run ó wá béèrè lọ́dọ̀ ọlọ́run bá lọ́sọ̀ọ́ sáré ọ̀sán sí ìyẹn náà kí ló já sí pé táwọn kan bá fẹ́ẹ̀ àwọn tí ò fẹ́ mọ́ ń fara kú bẹ̀ ọlọ́run ni a lọ lára díẹ̀ a máa fọ́ lẹ́sùn òun náà wá jókòó wá jókòó ní kámodò àbí òun ní máa tàyàn èrò ó bá ta kò wá rí èrò tó ta nígbà tí wọ́n rí gangan ilé wọn lórí tí wọ́n sùn síbẹ̀ tí wọ́n sùn kì í pọ̀ bẹ́ẹ̀ ọkàn múná ni ó kàn sọ sí mi ọlọ́run ní àwọn àfihàn ọ̀rọ̀ báyìí ó yá kọ́kọ́ sọ rí bẹ́ẹ̀ kí ló jẹ́ pé ìyẹn ọkàn tó ta olùkọ́ nìwọ náà pa ìtúnà nù ẹ́ ọlọ́run mọ̀ fi ṣe fìtínà láàrin ọmọ ìdílé torí ẹ̀ mọ́làdúlẹ̀ máa wo fìtínà tó bá ń bọ̀ àwọn àfa ẹ̀sìn ní pàtàkì jùlọ wọn tó ń dákẹ́ lórí fìtínà alẹ́ asanul basiri alẹ́ yìí rahmatulah asanul basiri pé innal fitna ìdá akubalat yàrá kó wa ní ìlànà tí ìtìnà bá ti fẹ́ ṣẹlẹ̀ àwọn onímọ̀ tí wọ́n ń gbé ọjà gbà ní ìlànà ìtìnà ló ń bọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ẹ mọ̀ pé àà ah, tí wọ́n ti lé ju wàhálà wọ́n ti pọ̀ ju ẹ wọ́n ti ń kẹ́ kẹ́kẹ́kẹ́ wọ́n ti pọ̀ ju nígbà fìtínà bá wá ṣẹlẹ̀ tán tó ràn ọmọ eléyìí tó ràn ìyàwó eléyìí tó ọmọ ilé ìyàwó ilé náà jẹ tí ń gba ẹ̀yìn wọlé sí ilé ìtura wọ́n ní àwọn kìíní kan tí wọ́n gbà wọ́n ní ọkọ̀ wà láwọn àdúgbò ìtọ́ níjọ́ táwọn afáàn sọ kílẹ̀ sọ nípa wọn. wàá máa ń bẹ lọ́rùn ànábì sàdúrà rọ́bì wálé àtẹ̀jẹ́ àlè ìpínlẹ̀ kọ́wé sọ̀rọ̀ nínú àdúrà táwọn afáàn náà ń ṣe ìdìfà az-zalimina biz-zalimin ìdìfà az-zalimina biz-zalimin wala taj'alna fi wala taj'alna waj'alna min bayni aydihim as-salimin ìrì ọlọ́run àwọn alábòsí àwọn náà ní kó fi dínà àwọn alábòsí àwọn alábòsí ó ní kó fi jẹ àwọn alábòsí níyà waj'alna min bayni àìdí ìmùsàlùmí àwa wájú wọn ni àwa lẹ́yìn wọn ni níjọ́ ọ̀jà wọn bá fẹ́ sọ̀kalẹ̀ àlàáfíà ló jẹ́ káwa wà inú àdúrà táwọn afá náà ṣe ni so àìdákẹ́ àwọn onímọ̀ nípa tí ń ṣẹlẹ̀ ní ẹbí nípa tí ń ṣẹlẹ̀ ládùúgbò nípa tí ń ṣẹlẹ̀ nínú ìlú kí fìtínà yóò mọ̀ bá kárí ilé kárí oko. رب فلا تجعلني في القوم الظالمين وإنا على أن نريك ما نعدهم لقادرون ọlọ́ni wa nẹ́bí tá a bá fẹ́ jẹ́ kó yíyà tá a fi jẹ wọ́n a ní tó tèkì tá a bá fẹ́ jẹ wọ́n yà tó rí a ní tó tèkì àlùmọ̀ pátápátá ọ̀pọ̀lọpọ̀ àlùmọ̀ pátápátá ọlọ́run máa ń pa wọ́n rẹ̀ fáwọn àlẹ́bí wọn àmọ́ àdéhùn tọ́lọ́wọ́ bá tó ṣe fáwọn ẹgbẹ́ Muhammad sallam wa ma kunna mu'adhibuhum wa anta fihim. àní fìyà jẹ wọn ló kú ìgbà tí wọn àlẹ́bí bá ń bẹ láàrin bẹ́ẹ̀ láti lè fìyà jẹ wọn wà òun yastaghfirun lókùgbà tó o bá tó sún bẹ̀ mọ́ táwọn kan bá fi ń ṣe aspect lọ aspect lọ ẹ̀ náà tọ́ra fún mi àforíjì ara ń tọ́lọ̀ ń gbé kalẹ̀ ní pé kò ní sí nínú ànímọ̀ yìí kó wá já títò kò wá ní sẹ́kọ̀ọ́ yẹn kẹsẹ̀ tí wọ́n tọrọ àforíjì lọ́dọ̀ wọn. lókun gbàtà nínú ẹ̀ bá ń tọrọ àforíjì ọlọ́run bó ṣe lọ sí ànímọ̀ yìí kọ́ àdéhùn tọ́lọ̀ ti falẹ̀ bọ̀ sámù sọ. nítorí rí kó dá lọ́ràn dódà kìíyàmù. nítorí kó dá níbàjẹ́ jódì àlùkìyàmù. inna rabbaka labil mirsad inna rabbaka lábẹ́ mi sọ ibi ó gbà ibi ó gbà sámọ́ náà lọ àmọ́ wò ọlọ́run bá rẹ dúró oúnjẹ bẹ̀rẹ̀ àkérọ̀ ni níparí tẹ̀síìrì tòní tó bá kò bí ẹ̀fẹ̀ rẹ kó o padà kó o bẹ́ẹ̀ ọlọ́run bá rẹ dúró bí ọ gbogbo tó ń yakọ̀ ọlọ́run ṣíraró àwa tá a jẹ́ olùpèsè sọ́dọ̀ ọ̀tọ̀lọ́ọ̀bà aláṣọ ara wọn dára ká mọ̀ dájẹ́ o wa yìí lọ́wọ́ fi àwa náà a kì í kọ́kọ́ fẹ́ fọ sọ àwa a fọwọ. náà a mọ̀ náà lọ òkú bá a ti ń ẹ àwọn ọkọ yín ẹ ẹ mọ yẹ̀ mí wò ó gbogbo ẹ̀ náà pátápátá àwa náà kì í sọ̀rọ̀ wa ní bàbá wí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá bá wa ń bẹ́ẹ̀ àlàyé ìṣèlú ẹ̀ àmọ́ tá a ti rí nísìnyí ẹnu ò ní gbà á ìtókù ní kí lára ìlà ìlànà àsọtọ̀ ní tẹ̀ ń rí ọ̀tọ̀ ní tẹ̀ ń fi tá a bá wá wíṣọ olóòní gbọ́ tá a wíṣọ olóòní gbà yẹ mọ́ dájú lè fọ pẹ̀lú báwa bá wa sọ pé ó wò ọ́ ní ọ̀ọ́ òwúrọ̀ mìíràn òwúrọ̀ mìíràn òwúrọ̀ mìíràn aláwọ̀ aláwọ̀ aláwọ̀ aláwọ̀ òwúrọ̀ ọlọ́run wọ̀ rẹ̀ èyí ṣe pé kò tí ì fẹ́ kò tí ì fẹ́ mú ọ ni kó o lè ṣe kókó kẹ́kẹ́kẹ́ kó o gbé pàdé òun tó bá dàbí ìyá rẹ̀ yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim. أقول ما تسمع أستغفر لي ولكم مثل ذلك إنه هو الغفار والسلام عليكم ورحمة الله وبركاته نعم أبي نعم Ella, ella, ella, sentilo. Naam. Mm. Again, there are a lot of us ẹni tó mutí tó já sí wípé ṣẹ̀rí àní tó bá mutí kò ní nírun ogójì ọjọ́ àwọn onímọ̀ ní oṣù gbọdọ̀ kírun yẹn àmọ́ kò lẹ́sẹ̀ kàkà tí ó bá wọn jẹ ọlọ́run gbogbo ogójì ọjọ́ yẹn oníbèrè pé tó bá jẹ́ pé ní ìbáṣe mọ́mù tá a lè kírun lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni a lè kírun a lè kírun lẹ́yìn rẹ̀ a lè kírun lẹ́yìn rẹ̀ òun ni òní nírun àwọn òní òní yá àwọn háàlù kan wà ṣe pé ẹni tó ṣáájú rè mọ́ nírun táwọn àtàkùn lẹ́yìn tí nǹkan kò dẹ̀ ní wọn sí wa èyí lẹ̀ nínú háàlù yẹn so a ní problem lókùn ìgbà tó bá já sí pé gbogbo téèyàn máa ń ní láti fi sọ pé ṣe máa mọ̀ ló wà lọ́dọ̀ rẹ̀ so a já sí pé ààyè ọtí rẹ̀ àti ohun rẹ̀ tó ní problem ọ̀tọ̀ ni ọlọ́wàá náà wàhálà náà. Naam. Ṣé tá a bá súlé àbí tá a bá ń kanlé, sọ̀rọ̀ yẹn ni ká ṣe ń jẹ fáwọn ará àdúgbò bẹ́ẹ̀ eléyìí àṣà lásán ni tí àǹfààní kéèyàn ṣe bẹ́ẹ̀ bá bẹ kéèyàn ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kò fi gbé sínú ẹ̀sìn ìpìlẹ̀ fún wọn níbi àlẹ́gbọ̀ Muhammad sallallahu alaihi wasallam kò fi kò gbà bí kankan sọ fún wa pé gbogbo ẹni tí bá ń kọ́lé níjọ́ tó bá kàn án wọ́n gbọ́dọ̀ ṣe oúnjẹ fáwọn aráàlú kò fi ń péjọ èyí tá a rí tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni pé níjọ́ tá a bá parí ilé tá à ń kó sínú ilé àmọ́ ṣe àjọyọ̀ pé à ń kó sínú ilé òpèlè náà pè ní àlùwàkíyọ̀ tó a pe oúnjẹ a pe àpèjẹ táwọn èèyàn wa jẹun nítorí kíni torí pé àyọrí ilé à ń kọ́lé a máa pe àpèjẹ rẹ̀ kì í ṣe wọ̀ wallahu ala wa ala náà wọ́n yìí fún ìṣúra wọn. wọ́n ní ẹnìkan gbé dàbí dùn wá pé kí wọ́n wá fáwọn èèyàn láti fi ṣe ìtàn eléyìí táwọn ṣe àwọn fi bẹ́ẹ̀ lọ́wọ́ wá ìwòsàn fún ọmọ ìyá àwọn tó wà ní hospital ìtàn ṣe yìí kò tako súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì ní dáhù mardakum bis sadaqa dáhù mardakum bis sadaqa ẹ wá ìwòsàn fáláàárẹ̀ yín pẹ̀lú ṣíṣe sọ́dà kan èyí tí wọ́n ṣe yẹn kò tako súnà ìpìlẹ̀ kan mọ́ ó ṣe déédéé súnà rẹ̀ màkàmọ́ sálámù téèyàn bá ní aláàárẹ̀ lẹ́gbẹ̀ẹ́ nínú téèyàn lè lò kí kọ́lọ́ ọba kó fi fún ẹnìyẹn lálàáfíà nínú ẹ̀ ìlú ẹ̀ pé téèyàn ti sọ́dà kan fáwọn àtẹ̀wọ̀gbọ̀ rẹ̀. ìbéèrè kejì tó ní béèrè béèrè náà ni wípé bóòlù ànábì ṣe describe ká sí kíbla láì lo kíbla wáyà wallahu àlà wa alam ànábì sàlàyé sallallahu alaihi wasallam àwọn onímọ̀ sọ pé ọ̀rọ̀ tá ànábì sọ pé ànábì sàlàyé títẹ bá gbé ọ̀rọ̀ tá apá ọ̀tún ẹ dojúkọ sí kíbla ẹ kò dojúkọ ẹ dojúkọ kíbla báyìí àwọn onímọ̀ sọ pé yìí àwọn tó ń gbèlú Mẹdínà òun ni description yẹn bá wí kò apply sí gbogbo ayé gbogbo tó bá wá ṣẹ́kù lẹ́yìn ìgbà yẹn tẹ́ ẹ bá fi mọ síbílà òun náà ní kẹ́ ẹ mọ̀ ṣe rí ìpèpè wípé àwọn èèbó ló ní síbílà fáìdà ìpèpè tí ò lẹ́sẹ̀ lẹ́nu ìpèpè tí ò lẹ́sẹ̀ lẹ́nu kódà àìmọ̀kan gan wà ń bẹ́ẹ̀ nítorí pé ìmọ̀ sáyẹ́ǹsì tẹ̀yìn wò yẹn most especially engineering because mathematics ló bí engineering ẹ lọ wò ó dáadáa àwọn mùsùlùmí àwọn mùsùlùmí àwọn tó jẹ́ pé àáfàá ni wọ́n ìmọ̀ ni wọ́n àwọn ni àwọn ni wọ́n ni mathematician àwọn ni mathematician àwọn ló ni mathematics torí pé wọ́n kàn jí ìmọ̀ yẹn wọ́n sílẹ̀ lọ́dọ̀ àwa tá a jẹ́ mùsùlùmí lẹ́ẹ̀fi padà lẹ́ẹ̀fi padà ń pè é táwa náà ń bá wọn pè ní western knowledge tí wọ́n bá tẹ gbogbo ẹ̀ ẹ lọ béèrè ẹ lọ wájú sáà ta ló invent zero tí o bá sì bẹ̀rù kò sí mathematics náà so mathematics kò lójútùú until tí wọ́n tó invent zero olóbi ẹ pé zero ten sọ ẹ nísìn láti di lárúbáwá náà ti fà wá six six tó ní padà sọ di zero pé gbogbo ìmọ̀ kí plan finder yẹn origin yẹn náà àwọn mùsùlùmí náà ní Islam náà ní gbogbo ẹ̀wọ̀n báwa náà wà á náà. ke kai alaikum salam sallallahu alaihi wasallam sẹ́rí ẹ̀sẹ̀ téèyàn ó bá lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ ò bá gba táwọ́bà èèyàn yóò bá àmọ́ tọ́lọ̀ bá gba táwọ́bà èèyàn ò ní sàmójúkò fún wọn. nàá ẹnu wípé kò sí ìyẹn lè má bá lọ́dọ̀ ọlọ́run àmọ́ èèyàn ò rìn nira mẹ́. òun mọ́mọ́ ibi kọ́ yìí pé àdámbù yàdúró lámàhàlà àdámbù yàdúró lẹ́mùsàlẹ̀ tí wọ́n bá fi lè tẹ̀ náà bí ó ti mọ ní ọmọ ó rí nira bẹ́ẹ̀ èyí ò rí nira bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítú ẹ̀sẹ̀ nìyẹn àmọ́ téèyàn bá láforíjì ọlọ́ọ̀bà lọ́sàn-án tala téèyàn bá ṣe táwọ́bà ọlọ́ọ̀bà ọba tó láforíjì iná wa ẹ̀yà dúró ìlú ọba jẹ̀mí à gbogbo ẹ̀sán ọlọ́ọ̀bà máa foríjì yẹn àbí ọlọ́run bá aláṣọ àtàlá àwọn ètò tá a dá ọlọ́run mẹ́jẹ ká bá níwájú rẹ̀ ọlọ́run àlọ́ àlọ́ aleykum salaam wa naam. رضي الله عنه آل السنة والتوفيق قلت بقى لو القرآن رضي الله gbogbo àwọn tó ṣe pátápátá inú ọ̀sàbí ni wọ́n àtàwọn múmi ni níjọ́ tí kùránì gbogbo àwọn ń bá wí bẹ̀ yẹn àyíjọ́ gbogbo àwọn tó ń bọ̀ lẹ́yìn á mọ́ sí ilẹ̀ háàpù wọn sí àwọn àfáà lùsùnà àwọn wá lẹ́kọ̀ọ́ nínú ẹ̀kọ́ táwọn àfáà lùsùnà máa ń ṣe ẹ̀rí pé àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam bá ti gbọ́ ọkọ̀ rẹ̀ kí láwìí sallallahu alaihi wasallam òun ṣe pé àlejò sáwọn ànábì yòókù wọ́n fi pọ́n ànábì rẹ̀ àwọn ànábì ọlọ́run tó kún kọ́ àléhìn mùsùlùmí àwọn àléhìn mùsùlùmí àwọn ànábì ọlọ́run tó wọ́n wá mú fáwọn sàábì ànábì kí ọ̀rọ̀bí yàgbọ́ àní ọlọ́run gẹ́gẹ́ ló kalẹ̀ sí kọ́kọ́ kíkí wọn ní alukur'an kẹrin wọn kì í lò ó fẹ́lẹ́ omi àfàwọn sàábé àwọn tó wá wálẹ̀ yẹn àwọn sàábé àwọn tábì tàbíìn àwọn tábì tábì tàbíìn tó fi wá dò ní every one of them tó fi dórí àwọn àfa àtàwọn náà gbọ́njúmọ̀ tí wọ́n ti bọ́ sálì kìyàmọ̀ gbólóhùn tí wọ́n ti rahimahullah ọlọ́run kó jẹ́ ọkọ̀ bá nìkẹ́ àfi máa ń kí àwọn àfi máa ń bẹ lọ́wọ́ àfi máa ń ṣàdúrà fáwọn tí wọ́n ti lọ nínú àwọn àfáìsìn àtàwọn sábà àwọn súfí àwọn làwọn ìkóra wọn níjànú àwọn làwọn ò lápọ̀lé fáwọn sábà láti pé àtẹni tó ṣe eré nínú àwọn àfá wọn àtẹni tí ò ṣe eré nínú àwọn àfá wọn àtẹni tó ti ṣe eré tó ti bọ́sálì kìámọ̀ àtẹni tí ò ṣe eré tó ti bọ́sálì kìámọ̀ àtàwọn tí ń bẹ láyé tí ò ṣe eré gan náà rọ̀dí aláàánú ìbùnà wọn ti fún wàhálà nígbà bíi tajà wùsìlà hajj ìkọjá àlàyé nítorí pé ọlọ́run bá ní bó ṣe ṣe rótúbà ayé ó ní bó ṣe tó kò sí èèyàn kankankan tó tó òbí sẹ́lá sallallahu kò sẹ́nì kankan tó tó Abubakar nínú àlùmọ̀ yìí Umar kọ́ wọlé Usman kọ́ wọlé Ali kọ́ wọlé lẹ́yìn àwọn sàábẹ́ ànábì kò sẹ́ni kankan tó wá lẹ́yìn wọn tó tó tó wọn mọ́ àwọn tó wá lẹ́yìn àwọn sàábé kò sẹ́ni tó wá lẹ́yìn wọn tó tó táwọn yẹn wọn so bó ṣe wà nìyẹn kọlọba Allah subhanahu wa ta'ala kó mọ jàwá lẹ́yìn wọn lápapọ̀. nígbà tí a tún lọ pàdé ní àkàrà kò sọ kó jẹ́ kókó sọ̀rọ̀ jù lọ́nà wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sallam